àlùfáà ìjọ tí wọ́n jí gbé ní Kwara gba ìtúsílẹ̀ lẹ́yìn tí ẹbí rẹ̀ san mílíọ̀nù mẹ́wàá náírà owó ìtúsílẹ̀ àwọn ajínigbé ti yọ̀ǹda oníwàásù ìjọ ẹ̀kọ́ àkíní tí wọ́n mọ̀ jí gbé ní ìlú hola ní ìpínlẹ̀ Kwara ẹni ọ̀wọ̀ so Adéyẹmí mọ̀nì lẹ́yìn ọjọ́ márùn-ún gbáko tó ti wà lákàtà àwọn ajínigbé náà mílíọ̀nù mẹ́wàá náírà ni àwọn ajínigbé náà má gbà kí wọ́n tó tú àlùfáà ìjọ náà sílẹ̀ alẹ́ ọjọ́ ẹtì Friday tó rékọjá yìí òun ni àwọn ajínigbé mà jí oníwàásù náà àti onímọ̀ ẹ̀rọ adéyẹmí gbé o ní ìlú ọlà ìjọba ìbílẹ̀ ìsìn ní ìpínlẹ̀ ti kwara ọ̀kan lára àwọn mọ̀lẹ́bí àlùfáà náà ọ̀gbẹ́ni adékúnlé ó má fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn ajínigbé náà wọ́n gba owó ìdọ́là mílíọ̀nù mẹ́wàá náírà kí wọ́n tó yọ̀ǹda oníwàásù náà ó wá fi kọ́ rẹ̀ pé ẹnì kejì tí wọ́n jí gbé pẹ̀lú àlùfáà náà onímọ̀ lásìkò tí wọ́n ń kó wọn lọ o lẹ́yìn tí wọ́n jí wọn gbé agbẹnusọ iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara èjìrẹ́ adéyẹmí adétòhùn ó wá ṣèlérí o láti fèsì padà lórí ọ̀rọ̀ náà láìpẹ́ láì jìnnà ìwà ìjínigbé láti fi gba owó lọ́wọ́ àwọn ẹbí onítọ̀hún òun nǹkan tó ti ń gbilẹ̀ ní Nàìjíríà láti bí ọdún mélòó kan sẹ́yìn bí ó tilẹ̀ jẹ́ pé sísan owó ìdóòlà fáwọn ajínigbé òun ló jẹ́ ohun tó lòdì sófin ní nàìjíríà tá a wà yìí àmọ́ ọ̀pọ̀ àwọn èèyàn tí wọ́n bá jí àwọn èèyàn wọn gbé òun ló máa ń san owó yìí kọ́lọ́n dákun kó mọ̀mọ̀ jẹ́ kémi àti yín kó sọ́wọ́ o. àdúràgbà olúwa tóyìn lóníròyìn yín ẹ ṣé púpọ̀ tí ẹ̀ ń wẹ Ẹ̀yà Yorùbá TV o.